الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين التبليغ في اليمين الكاذبة الفعل لين نقطع بوتي الليتو يوم فلان برا لوري الله تلاي بالله ثم لوري رو lórí irọ́ àfààní kánra wa létí bó ti lé o èsì ń tọrọ o àní tí ń bá ń dánwẹ́ o. عن عبد الله بن مسعود رضي الله عنه أبا وأبا عبد الله بن مسعود رضي الله عنه لما سألكم ذنور فوق أتوب عن وصحابة النبوة محمد صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم قال أني أقاوى أبا نبوى محمد صلى الله عليه وسلم الشيطان بايت من حلف على مال امرئ مسلم بغير حق لقي الله وهو عليه غضبان gbogbo ẹni ọba búra tẹ gbẹ̀ni ọba búra ntí èsè tiẹ̀ tó fi sọ ọ́ di tiẹ̀ wíwà láì bẹ̀rùkà láì bẹ̀ láì bẹ̀. kọ́dà òfin má bi ọjà iye tí ọ̀yọ́ tajà òun bú wà láì pé kò báyìí bá ń wáyé báyìí lọ́ba wá gbogbo ẹni ọba gbowó olówó pẹ̀lú kó búra rọ́ lákìyà lọ́ha wàhùwà àlẹ́ yìí rọ́bùbá yọ pàdé ọlọ́run lẹ́ni tí ń bínú sí ni o ọmọ bínú sí wa o torí kíni èlò gbogbo owó ọ̀hún náà owó tó ṣe pé ọmọ bí wọn lọ́nà pẹ̀lú èyí tó ń kó jọ lọ́nà haramu nìyà dákun ìkìlọ̀ ní o àrántí ọba ọwọ́ ẹlòmíì lẹ́wù òun ni yóò máa parọ́ yóò sì tún máa fọlọ́run búra yóò tún máa fọlọ́run jẹ́rìí ẹnẹgbẹlẹ ni ọba fi sọlọlọ ọsọlọ ni ọba búra jẹ jẹ owó olówó pàtàkì jùlọ owó mùsùlùmí àtọ lẹ́tọ̀ọ́ sí ẹni náà pàdé Ọlọ́run lẹni tí Ọlọ́run ó bínú sí ni o ọmọ bínú sí wa o kọ́ọ̀là Ibn Mas'ud ní lẹ́yìn tá a nẹ́bi kú fún wa báyìí tán. ثم قرأ رسول الله صلى الله عليه وسلم مصداقه من كتاب الله عز وجل على النبي نرين جموي فوني من سورة بين القرآن نبي بامن لي آية القرآن تجير يورنا إلى آيانا إن الذين يشترون بأهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا قلوا لي رانوة را أدين ولون àti búra ló kọ ọlọ́run kí ni wọ́n fi ń ra owó kékeré kan mo fi ní èlò lówó náà kọ́dà kó tó bílíọ̀n lẹ́gbẹ̀ẹ́ bínú ọlọ́run sáàmà náà ń kọ̀lì ìlà owó díẹ̀ gbogbo owó bó tilẹ̀ wọ́ pọ̀ tó tí múyàn rí bínú ọlọ́run owó díẹ̀ ni kò tó nǹkan kan olúwa láwọn ti ń ṣe bẹ́ẹ̀ wà nẹ́bí yìí fún wọn o ulaika la khalaqa lahum fil akhirah ọ̀ nípìn kankan má láì fi àmà o máa gbá yẹn lójú máa gbá wọn nímú òfin lówó haramu ọmọ àfọlọ́n búra ọmọ fi jẹ́rìí lórí irọ́ èyí tó nílá náà ló ti níwò olúwa nílá kọ̀ọ̀lá kọ̀ọ̀lá fún ìlàáfíà kò sí pọ́ṣàn kankan fún ọmọ láìkí àmà o èyí ò ní kankan wàlá yukallimuhumullah méjì bínú olúwo ní bá wọn sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ sí wọn láì kìyàmà nínú àmà kí èèyàn lọ kéèyàn máa sọ̀rọ̀ máa ṣe kéèyàn dágun kọ́kọ́ pàtì olúwa ló wọn pa wọn jù wàlá yanzuru ilayhim gbọ́dọ̀ wọn ní wo bí wọ́n wà yawma al-qiyamah lọ́jọ́ al-qiyamah wàlá yuzakkihim olúwo ní fọ́ọ̀rù wọn máa wò gbogbo tí ń bẹ lára wọn ni. walahum adhabun alim ìyá tí máa ta ni tí máa ronú ó tún wá jẹ wọn látàrí kíni owó tí mo ní bọ́yọ̀ padà dálẹ̀ náà ni àwọn kan jọ máa ná lẹ́yìn rẹ̀ torí òdodo nù gbogbo ẹni tí ń bá ń fi ń ti pọ̀ jù wọ́kọ́ na ìwọ ló sì o. ìyá bá dé nàìjíríà nísìn kéèyàn máa pa odidi èèyàn nítorí pé òun fẹ́ lówó kí lọ́ọ́ fẹ́ fowó náà ṣe wọn kọ́ máa sàṣàmà náà wá o kọjá ọmọ nàìjíríà ya gbogbo wà burúkú wọ̀nyí. وعن أبي أمامة رضي الله عنه أبو أمامة ọ̀gá wa mẹ́tọ́nù ní àwọn محمد صلى الله عليه وسلم wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kálẹ̀kùn kí á ti kí ọmọ bá wọn sọ báyìí fún wa pé mọ̀nàfẹ́tàn àhàkọ́mrí in mùsùlùmí bí ẹ̀mí nìyí فقد أوجب الله له النار وحرم عليه الجنة ó ní gbogbo ẹni ọba gba owó olówó kan pẹ̀lú pé ń búra búra lórí rọ فقد أوجب الله له النار dandan ni yọ̀wọ̀ náà ọlọ́run ti sọ náà di dandan fún. wa harrama alayhi aljanna ó sì fa aljanna ní kíni lè wọ̀ fún ọmọdé adarán. wa qala rajulun à arákùnrin kan náà àwọn sọ̀hábẹ́ gbọ́ báyìí bàbá ní à ìwà nabi sallallahu alaihi wasallam wa in kana shay'an yasiran ya rasulallah bọ́bá jówó díẹ̀ ńkọ́. tó bá jẹ́ pé owó tí ò pọ̀ nǹkan sẹ́yìn ò ṣe nǹkan kan òkè lànàbì ẹ̀ dáhùn kọ́ọ̀lá ànàbì ni wà ń ká nàkọ̀ bí bánmẹ́n ara ṣe kọ́dà bí ò ju igi pákó kan lọ igi tí wọ́n fi rún orin igi rẹ̀ ṣáájára tó arọ́k kọ́dà bọ́ jẹ́ gàgà kan bẹ́ẹ̀ ní ẹsẹ̀ tiẹ̀ ló fi ìbúra four one nine lè gbà lọ́wọ́ ẹ̀ ní ó ní à ewu ńláńlá ń bẹ fún yàn lórí rẹ̀ láti kì í àmọ́ torí náà ẹ dákun akhrajahu Muslim Imam Muslim lọ́gbà wa nínú àwọn àrùn àrùn okun ayé ọ̀tàn tún ni o máa búra máa ṣépè lórí irọ́ fẹ́ tajà fẹ́ rajà fẹ́ gbáwọn èèyàn lójú lọ́ọ́ jáwọ́ ń bẹ́ẹ̀ ọmọ mùsùlùmí inú tí wọn fi lè kó bára rẹ̀ láyé àtàlálì kìyàmà òní ọmọ òrò gba owó àwọn èèyàn máa tún wá fọlọ́n jẹ́rìí sí i ọlọ́nkọ́sá ló wà o. صلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه